الرزاق وأنا المرزوق مرزوق وأنت المالك وأنا مملوك وأنت المالك وأنا مملوك إلهي أنت ربي وأنا أعبد وأنت خالق وأنا مخلوق وأنت wa anta al-azizu wa anna dhalilu. dhalilu. wa anta al-ghaniyu wa anna al-faqiru. wa anta al-ghaniyu wa anna al-faqiru. ilahi anta rabbi wa anna abud. وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق وأنت الحي وأنا الميت ميت وأنت الباقي وأنا الفاني وأنت الباقي وأنا الفاني إلهي أنت ربي وأنا عبد وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق وأنت الكريم وأنا لا وأنت المحسن وأنا مسيء وأنت المحسن وأنا المسيء إلهي أنت ربي وأنا عبد عبد وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فهو المهتد وما يدل فلا هادي له فإن أصدق الحديث كلام الله وخير لهدي هدي محمد صلى الله عليه وآله وسلم والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة السواء بيننا وبينكم الله نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهادوا بأننا مسلمون ربي اسرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مكيوه káàkiri ibi tí ọlọ́run bọba àlékè ọlá tó ti kára pé kí ẹ mọ̀ gbọ́ mi ní àkókò yìí ní kíkí tí ó dáa jùlọ tí ọlọ́run fọwọ́ sí lọ́sàn-án àti lóru inú alukurani lè kéré inú suratu nisa chapter four verse eighty six inú suratu nu quran twenty four verse twenty seven and sixty one pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu anabi wa isa aleyhi salatu wa salam tá jesus christ gbàtóun náà fi wà láyé tó bá fẹ́ kí àwọn ènìyàn nínú Luke chapter number twenty four verse number thirty six wọn náà máa sọ pé shalom aleichem which means peace be unto you tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run kó máa bá yín. ẹ̀yin mọ̀ ìyá mi prógámù yìí ní àná a wáyé ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ àná tí í ṣe uh, on the third kọ́ yẹn of December kó tó di pé ọba mi ọba àlékè ọlá Allah subhanahu wa ta'ala kò kádàrá pé kí ètò yẹn kó wáyé látara bí àwọn sáfà yẹn ṣe ṣe ní alẹ́ àná tí mo pe àkọlé rẹ̀ ni pé kí ni ohun tó dé tí àwọn Christian tí wọ́n fi kórìíra orúkọ Allah àti àwọn ẹni tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn náà bẹ́ẹ̀ náà lórí ilẹ̀ tó yẹ pé wọ́ọ̀dù Allah wọn ò kí fẹ́ gbọ́ ọ tí ó sì já sí pé ó yẹ kó rí bẹ́ẹ̀ èyí tó dáa jù fún ọmọ ẹ̀dá ènìyàn òun ni kéèyàn máa gba òtítọ́ láàyè nínú sẹ̀mílẹ̀ ayé pàápàá jùlọ kéèyàn tó jáde láti pé òun fẹ́ sọ̀rọ̀ kọ́kọ́kọ́ wo ohun tóun fẹ́ sọ náà ṣé ìbínú lòun fẹ́ fi sọ̀rọ̀ ni àbí òun fẹ́ sọ ohun tí Ọlọ́run bá ń sọ èyí tó gba ẹnu gbogbo àwọn ànẹ́bì rẹ̀ sọ lórí ilẹ̀ tá à ń bá ń sọ̀rọ̀ nípa christianity tá à ń bá ń sọ̀rọ̀ nípa ànábì wa Isa alayhi salam oríṣiríṣi ọ̀nà la àwa mùsùlùmí àtàwọn christian la gbàjọra wa oríṣiríṣi ọ̀nà la yìí tún gbà fi yàtọ̀ síra wa christian gbà pọ́lọ́wọ́n bá ń exist ṣùgbọ́n wọ́n pín iṣẹ́ fún wọ́n pín ọlọ́run yẹn sọ́nà mẹ́ta àwa mùsùlùmí náà gbà pé ọlọ́run bá ń exist ṣùgbọ́n àgbà pé àṣọ ni àmọ́ wá dáhùn sọ yìí pé ọlọ́run ọba yìí tí í ṣe àṣọ yìí ìwé ọwọ́ yín náà sọ bẹ́ẹ̀ èyí tẹ́yìn ń pè mẹ́ta lọ́kan yìí kò rí bẹ́ẹ̀ ànẹ́bì báyìí ànẹ́bì báyìí prófẹ́tì báyìí prófẹ́tì báyìí tí wọ́n ti wáyé kí Jésù tó wáyé ọ̀rọ̀ tó sọ kò rí bẹ́ẹ̀ àmàkó ti Moses àmàkó ti Nehemiah àmàkó ti Jeremiah amakoti nuhuma amakoti daniel amakoti sam tamasi saburọ amakoti injil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tilẹ̀ já sí pé gbogbo àwọn ìwé wọ̀nyí ni wọ́n ti kọ́wọ́ bọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n bẹ̀yẹn kọ́ ni mò ń lọ. tá a mùsùlùmí bá sọ pé zabur tá a bá sọ pé injil tá a bá sọ pé àtàwọ́rọ́ à ń rìfà sí ìtọ́lọ̀ fún gbogbo àwọn ànẹ́bì yìí wípé àtàwọ́rọ́ àfún ànẹ́bì Musa zabur afún ànábì dahud injil afún ànábì wa isa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà ńbẹ̀ tó jọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ sì pọ̀ ńbẹ̀ tó já sí pé kì í sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n bẹ̀yẹn kọ́ ni à ń lọ ní details wọ́ọ̀dù allah wá tí àwọn kírísítẹ́nì kórìíra rẹ̀ tẹ́ bá wo lọ lénìí ẹ máa máa rí lọ́tún lọ́sì bí wọ́n ṣe ń bú allah ni wọ́n ń bú ànẹ́bì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wá béèrè yìí pé kí ló dé táwọn kírísítẹ́nì fi ń kórìíra orúkọ Allah nígbà tá a bá pè jáde lẹ́nu. àkọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo wa jọ dì mú òun náà ni pé nínú sẹ̀mí ilé ayé wa ọlọ́run fún wa ní ọpọlọ láti lè fi rí reason ọlọ́run fẹ́ ká gba ẹ̀kọ́ láàyè ọlọ́run fẹ́ ká gba ìmọ̀ láàyè ká lè bá a ṣe kíni ká lè bá a soríire ayé àti tọ̀run. nínú book of Proverbs chapter number ten ẹ lọ kà látòkè délẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ló ń sọ. ẹ rí ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ṣe pàtàkì gan-an ìmọ̀ ṣe pàtàkì gan-an téèyàn bá tún ti wá rí òdodo ọ̀dà kéèyàn ó dì í mú kéèyàn sì máa lò ó gẹ́gẹ́ bí ìbámu sí ọ̀rọ̀ Jésù sọ nínú John chapter number eight verse number thirty two ẹ ti rí téèyàn bá ti rú òtítọ́ ọ̀rọ̀ ọ̀dà kéèyàn gbámú kéèyàn máa ṣe torí pé ọjọ́ téèyàn bá ti ń tẹ̀lé òótọ́ ọ̀rọ̀ ọjọ́ ẹ̀ náà lèyẹn ti di òmìnira tá a bá sọ pé wọ́ọ̀dù Allah èdè lárúbáwá la fi pè é yẹn tá a bá sọ pé ella hebrew language yẹn tàbí elohim pronunciation ẹnu ànábì Isa ẹnu ànábì Musa pronunciation wọn nìyẹn lórúkọ yìí pé wọ́ọ̀dù Allah náà làwọn náà sì ń pè tá nínú èdè òyìnbó wọ́n translate Elohim tàbí Ella nínú èdè Ìbérù wọ́n translate ẹ̀ sí God nínú English language nínú èdè Yorùbá nínú yorùbá bible wọ́n translate god táwọn translate láti inú èdè ibérù ní ella àbí elohim wá sí èdè òyìnbó tí wọ́n pè ní god wọ́n tara èdè òyìnbó wọ́n translate ẹ̀ sí èdè yorùbá wọ́n wá sọ wọ́ọ̀dù god di ọlọ́run tẹ́ bá wá wò bá a ṣe ní hebrew bible a ní greek bible táwọn náà wọ́n ń pè ní otios a ní Arabic Bible tó já sí pé wọ́ọ̀dù Allah tí àwọn lárúbáwá tí wọ́n jẹ́ Christian tá à ń pè wọ́n ní Arab Christian copy Christian Arab Christian ẹ̀yin mọ̀ ìyá mi gbogbo ohun tí ó wà nínú wọ́ọ̀dù bíbélì wọn tí wọ́n bá fi pe ohun tí wọ́n ń pè ní God tàbí tí wọ́n fi pè ní ella tàbí tí wọ́n fi pè ní elohim allah náà ni wọ́n fi pè allah náà ni wọ́n fi pè àwọn arab christian wọn ò ní orúkọ míì tí wọ́n fi pè ọlọ́run tí wọ́n fi pè elohim tí wọ́n fi pè ella tàbí tí wọ́n fi pè otios kódà kò ṣe tán tios inú kí wọ́n pè ní allah tàbí kí wọ́n pè ní ilah tá a bá sọ pé ìlà indefinite article nìyẹn tá a sọ pé Allah ó ti ní definite article ó ti di proper noun tó bá sọ pé ella indefinite position náà lòun náà wà bẹ́ẹ̀ nínú èdè Hebrew tó bá sọ pé Elohim ó ti di plural of respect ẹ̀rẹ́ bó ṣe wà lọ nínú àwọn èdè yẹn nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú èdè òyìnbó náà tó bá sọ pé God àti the God tó bá há atiku dí sí the God God ọlọ́run kan tá a mọ̀ the God ọlọ́run bọba àlékè ọlá nìyẹn ẹ̀yin ọmọ ìyá mi ṣe wàá rí gbogbo àwọn àpẹẹrẹ wọ̀nyí níbi tí mo fi dáhùn sọ yìí pé ǹjẹ́ yẹ kí àwọn kírísítẹ́nì kún ó kórìíra orúkọ Allah léyìí tó sì já sí wípé inú Arabic Bible tó dẹ̀ já sí pé àwọn christian tí wọ́n jẹ́ ẹ orúkọ wọn kẹ́ pé arab christians kẹ́ wá wo àwọn informations wọn tí wọ́n kó wá wọ́n wà ní Lebanon tá a mọ̀ sí Lebanon wọ́n wà ní Syria wọ́n pọ̀ káàkiri káàkiri erékùsù lẹ̀ Lárúbáwá wọ́n wà ní Jordan Jordan so gbogbo àwọn Arab wọ̀nyí tí wọ́n bá ń ka Bíbélì wọn old testament ni o new testament ni o ta mọ̀ sí èyí tó kó information àwọn prophet tó ti wá before jesus christ àti àwọn èyí tó kó information jésù lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ bíbélì ṣe sọ gbogbo ibi tí wọ́n bá ti lò ń bẹ̀ wọ́ọ̀dù allah allah àbí ìlà ni wọ́n máa lò tí wọn ò sì ní àkídà yìí pé ọlọ́run míì tún yàtọ̀ ẹ gbọ́ mi yé tí àkídà bá ń bẹ lórí yìí pé Allah táwa ń pè Jésù làwa ń pè lálàá ẹ gbọ́ mi yé Allah táwa ń pè ọ̀kan nínú Allah ní jẹ́ so eléyìí ṣe déédéé àgbọ́yé táwa ń pè wọ́n sí ó ṣe déédéé ohun tọ́lọ̀ ní ká pè wọ́n sí níbàámu sínú Suratu Ali Quran chapter three verse number sixty four Ipe yá alal kitab ẹ̀yin tá a fún ní tírà ta'alaw ila kalimati sawa'i baynana wa baynakum ẹ wá kájọ sọ̀rọ̀ tó dọ́gba láàrin àwa àti kí lọ́rọ̀ náà òun náà ni pé a gbọ́dọ̀ sí nǹkan mímọ́ lẹ́yìn Allah a sì gbọ́dọ̀ múrogún pẹ̀lú Ọlọ́run. ẹ dirí wala yattakhidha ba'du arbaba min dunillah wala yattakhidha ba'duna ba'dan arbaba min dunillah apá kan wo tún gbọ́dọ̀ mú apá kan ní Olúwa lẹ́yìn Allah kọ́mọ wá sìn. so èyí bá mọ ní pé pé ọlọ́run tẹ́ ẹ pín sí mẹ́ta yìí o ẹyọ kan ni kò pé méjì kò pé mẹ́ta kò bímọ ẹnìkan ò bí bíbélì sọ báyìí kùránì sọ báyìí jésù sọ báyìí mósè sọ báyìí àìsáyà sọ báyìí information yẹn tá a bá ti wá àgírí pẹ̀lú ẹ̀ láwa fi mọ̀ tún ìwà mú àwọn àpẹẹrẹ àti àwọn ohun tí mo fẹ́ fi rinlẹ̀ fún àwọn kírísítẹ́nì pé ẹ lẹ́tọ̀ọ́ láti kórìíra orúkọ Allah torí pé gbogbo ẹni tó bá orúkọ Allah tí í ṣe God capital G-O-D tí í ṣe Ella àwọn Elohim nínú Hebrew text ló yẹ kí gbogbo Christian ayé ó gbógun tì according to Deuteronomy chapter number ten one two three all the way to thirteen ẹ lọ kà á kódà ẹni tó bá ní kẹ́ ẹ sòdì sórúkọ Allah tí sorúkọ ọlọ́run yín tí wọ́n translate sí God tí í ṣe ella nínú èdè hebrew àbí elohim wọ́n ní kẹ́ ẹ sọ lóko pa ẹ ti rí ẹni tó bá lòdì ẹni tó bá lòdì sórúkọ wọ́ọ̀dù Allah tí í ṣe ella látẹnu Jésù ọ Elohim látẹnu Jésù ella látẹnu Mósè Elohim látẹnu Mósè Allah látẹnu Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tá a sì mọ̀ pé bí èdè yẹn ṣe lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ ṣùgbọ́n lẹ́ni ń tẹ̀yìn ń píríkì ni pé gọ́ọ̀dù yàtọ̀ sí Allah ṣùgbọ́n a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lanu tí wọ́n ń sọ̀rọ̀ yìí àìmọ̀kan ni kódà omi ò kúrò nínú orílẹ̀-èdè tí wọ́n ti bí i débi tí ó ní nọ́lẹ́jì ohun tí wọ́n ń pè ní ìmọ̀ ẹ̀sìn ó dẹ̀ ṣetán àti pé kóun ní òpin àwọn yẹn sójú ọ̀nà ẹ sì sọ gbogbo àwọn yẹn dagun tán lórí irọ́ ẹ dákun ẹ̀yẹ mọ ìyá mi ẹ mọ bá mi ká lọ ẹ jẹ́ àkọ́kọ́ wo ẹ̀rí àkọ́kọ́ yìí inú Arabic Bible ní àti English fashion. mo mú information méjèèjì yìí Eric rí mo sọ pé compare between Arabic Bible and English fashion. tó bèsì lórí KJV King James fashion. ẹ get ẹ jẹ́ ká wo First Timothy chapter two verse number five ó ní li annahu yujadu ilahun wahid wa wasitu wahidun bayna Allah bayna Allah wa nas al insanu yasi'u li masih la hawla wa la quwwata illa billah mo fẹ́ kẹ́ jẹ́ ká fura sí àwọn wọ́ọ̀dù tí mo underline láàrin yìí nínú èdè nínú Arabic Bible àti nínú English fashion. for there is one God and one mediator between God and men Demand Christ Jesus ẹ gbọ́ ọ̀rọ̀ wọ́n dáhùn sọ yìí pé li annahu yujadu ilahun wahid wọ́n ní for there is one God láti ṣàlàyé o ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo níbẹ̀ li annahu yujadu ilahun wahid wọ́ọ̀dù ìlà ni wọ́n lò wọ́ọ̀dù ìlà tí wọ́n lò yẹn wọ́n wá translate ẹ̀ sí God capital G-O-D ẹ̀ gbọ́ ṣùgbọ́n ní Arabic Bible ìláhù náà wọ́n lò wọ́n gbé wá ní indefinite gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n sì kọ́lẹ̀ lédè òyìnbó pé indefinite ni kò sí definite article ńbẹ̀ wàhídùn àṣọ wa ní gọ́ọ̀dù tá à ń sọ yìí wọ́n wà ní wọ̀wọ̀ sí tùn wàhídùn bẹ́yìn náà lọ́yìí wà nọ́ọ̀sì olùgbìnfọ̀ kan alágbàwí láàrin ọlọ́run àti èèyàn ẹ ti rí wọ́n tún ní báyìí náà lọ́ọ̀ nínú Arabic Bible bayina Allahi wa nas láàrin èèyàn àti Ọlọ́run àlè ìsánú yẹ̀sù olèmọ̀sí òun náà ni èèyàn tí í ṣe Jésù àlè ìsọ̀látò wasalam ìyẹn náà òun náà ni àlèmọ̀sí ànábì Ìsá tẹ̀dírìmù tá à ń sọ tí ẹlòmíì ọba tún sọ̀rọ̀ nínú àwọn Christian ó tún máa dáhùn sọ yìí pé Ọlọ́run ti wà yẹn ọ̀tọ̀ ni ẹ̀dírí omi ìgbà míì ó lè dáhùn sọ pé masiu ó yàtọ̀ sí jesus inú arabic bible wọ́ọ̀dù masiu náà ni wọ́n lò wọ́ọ̀dù masi òun náà ni wọ́n lò wọ́ọ̀dù allah òun náà ni wọ́n fi pe god wọ́n pè ní ilah wọ́n pè ní allah la hawla wala quwwata illa billahi aliyul azim tó túmọ̀ sí pé alimasiu tá à ń pè kò yàtọ̀ sí jésù English translation ibẹ̀ ni wọ́n ti yí orúkọ rẹ̀ po tóun gan ọ̀gbọ́ orúkọ tí ń jẹ́ Jésù rí torí pé lẹ́tà J ò nínú Hebrew language kò sí ń bẹ́ Yeshua au Isọ Isa au Almasih ẹ ti rí Isa gẹ́gẹ́ bọ́ọ̀nà sí sọ́nù sọ́tọ̀ alimọ̀rẹ́ chapter three verse number fifty nine Isa Masiu ẹ ti rí máàlì Masiu Isa bunu Mariam méjèèjì lọ́lọ́run ló pọ̀ nínú sọ́ọ̀tù mẹ́ta chapter five verse number seventy five. tábàá lò wú wọ́ọ̀dù god a máa rí i pé òun náà ni wọ́n pè ní ìlà àbí allah káwá bí christian léèrè kí ló dé tí wọ́n fi kórìíra wọ́ọ̀dù allah. èyí mọ̀ ìyá mi ẹ̀ mọ̀ bá mi ká lọ. ẹ jẹ́ ká compare arabic version of the bible nínú mark chapter one verse one níbi tí wọ́n ti pe jésù ní ọmọ ọlọ́run wọ́n ní badihu injili yasu alimasihi bunullah that in the beginning of the gospel of jesus christ the son of god the son of god ẹdiri god àárín yìí nínú arabic fashion of the bible ẹ̀dá gbogbo ẹ̀yin christian apology torí ẹlẹ́yìn náà ti kéwú tẹ̀fsírì kúránì ti pọ̀ lọ́wọ́ yín ẹ lọ ra Arabic version of the Bible kẹwàá rí wọ́ọ̀dù tí Arab fi ń pe Allah nínú ẹ̀sìn Christianity táwọn náà ń ṣe wọ́ọ̀dù Allah ó túmọ̀ sọ́lọ́hún àwọn Arab Christians àwọn náà lè nígbàgbọ́ yìí pé Jésù òun ni Allah Jésù mẹ́ta lọ́kan ni kó nígbàgbọ́ nínú Trinity kó pín Allah sí mẹ́ta lọ́dọ̀ wọn ohun tá à ń ṣe dá wà lé lórí gangan nìyẹn kì í ṣe pà ń jiyàn lórúkọ wọ́dọ̀ lórí pé Allah òun ló ní gbogbo nǹkan. ṣùgbọ́n sìn láwùjọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian apology wọ́n sì fi koríko wọ́n fi dí ọpọlọ àwọn èèyàn. wọ́n wá kórìíra wọ́ọ̀dù Allah ǹjọ́ yẹ fún àwọn ǹjọ́ yẹ fún àwọn Christian kí wọ́n kórìíra wọ́ọ̀dù Allah ẹ̀ tẹ́rẹ́ ó ní badi injil yesu alimasi ibnullah in the beginning of the gospel of jesus christ the son of god. láàyè yìí wọ́ọ̀dù allah òun náà ni wọ́n tún lò. ibi tí wàásì ti wà níbi mark chapter one verse one yìí fáwa àti àwọn tí wọ́n pera wọn ní christian òun ni yí pé o ọmọ ọlọ́run tí wọ́n pè é yìí o kì í sọ ọmọ ọlọ́run ibi tá láyé ọ̀rọ̀ wà nù. torí pé masihu bunullah wọ́n sì pé nìyẹn son of god ọmọ allah ọmọ ọlọ́run god ibẹ̀ yẹn wọ́n translate ẹ̀ sí allah nínú arabic fashion of the bible tó bẹ́sì lórí kjv. tẹ́tẹ́rì ká wá béèrè ṣé allah tẹ́ ń gbógun tì yìí allah tẹ́ ń bú yìí allah tẹ́ ń ṣe kínní ẹ̀ mọ̀pọ́ lọ́wọ́ ọba yín náà lẹ́ ti ń bú yẹn òdì òyìnbó tí wọ́n fi translate ẹ̀ wá sọ́dọ̀ tí lẹ́yìn fi ń pè yorùbá máa pè é ní ọlọ́run táwọn abọ̀rìṣà bá ń gbógun ti wọ́ọ̀dù ọlọ́run tó ń gbógun ti wọ́ọ̀dù Allah bá a ṣe sọ christian ló gbọ́dọ̀ dìde láti takò wọ́n ìpè àwọn tẹ̀ ń sọ yẹn sọkísọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ lẹ́ ń sọ ẹ ti ri. torí pé translation ni wọ́n mú wá fún yín irú nsìn tẹ́ bá rí alukur'an ní translation ẹ máa rí original text tí ṣe arabic text lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ bá sọ yìí pé wọ́ọ̀dù allah wọ́n máa translate ẹ̀ sí god nínú èdè òyìnbó capital god tẹ́gbẹ́ definite article bá wà bẹ́ẹ̀ bọ́ the god the god lọ́dọ̀ tiwọn. ẹ já tẹ̀síwájú ẹ̀yin mọ̀ ìyá mi. tábàlọ̀ wo ẹsẹ̀ bíbélì ẹlẹ́ẹ̀kẹta tí mo mú wáyìí títí délẹ̀ kẹrin. wọ́n ní wàsà àlà òwúrọ̀ yìí ayúwàlímọ̀ alímọ̀ sọ́ọ́líhù máṣà àmàlùlẹ̀ àrìsàlẹ̀ hayàtàlẹ̀ àbàdìyà. And a certain ruler asked him, saying, Good master, What should I do to inherit eternal life? Ẹnìkan ló bí wọ́n ní aṣíwájú rere ayúwalẹ̀ mu'allim rí olùkọ́ gidi asálẹ̀ rí olùkọ́ re ìyẹn ànábì Ìsá ni wọ́n sọ bẹ́ẹ̀ fún o mẹ́sà àmàlùlẹ̀ hàrìsàlẹ̀ hayatalẹ̀ àbàdìyà iṣẹ́ wo ni ń ṣe What shall I do? kí ni nǹkan tí màá ṣe lẹ́hàrísùlẹ̀ àyàtàlà àbàdìyà ṣẹ́dírí láti fi jogún ìgbésí ayé gbére láti fi jogún ìsẹ̀mí ayé gbére Allahu Akbar ẹ wá gbọ́ fàkọ́ọ́lẹ́lá òòyẹ̀sùn fásitì nàmbà nineteen ọ̀rọ̀ tí mo ń sọ yóò wà nínú Luke chapter 18 verse number 18 to 19 fàkọ́ọ̀lá la òye sùn ẹ̀yin sáwá fún lẹ́sìn ìyẹn Jesus Christ pé limatha àtẹ̀dẹ̀hún salihan kí ló dé tó ń fi ń pè mí lẹ́ni re laysa ahadun salihan kò sí ẹnì kankan tí í ṣèyàn rí tí í ṣèyàn gidi illa wahidun àyàfi àfẹyọ̀kan ṣoṣo wa huwa Allah òun ni ẹ̀ ní Allah Allah ẹ ti rí inú english fashion ó ní and jesus say unto him jésù sọ fún padà yìí pé why callest thou me good no one is good ẹ rí náà ló no one is good save one that is god that is almighty allah ẹtìrí wọ́ọ̀dù gọ́ọ̀dù níbí báyìí wọ́n translate ẹ̀ sí Allah nínú Arabic Bible the same King James version Luke chapter number eighteen verse number nineteen kí ló wáá dé táwọn Christian fi kórìíra wọ́ọ̀dù Allah ẹ dákun ẹ já béèrè ó ẹ já béèrè ṣé àwọn Christian tí wọ́n já Arab Christian táwọn náà já kẹgbẹ́ yín tí wọ́n gbà pé Jésù lọ́lọ́run tí wọ́n gbà pé Jésù mẹ́ta lọ́kan làwọn náà pín Ọlọ́run sí lọ́dọ̀ tiwọn náà inú báíbù tiwọn náà Allah náà ni wọ́n translate God sí èyí wàá ṣe tẹ́ gbógun ti Allah léyìí tẹ́ ẹ sì mọ̀ yìí pé alukur'ani arọ̀bíyan la'allakum ta'qilun ọlọ́run ọba lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ ní sọ́tù Yusuf Quran chapter number two verse number two ọlọ́run ni inna anzalina wo la arọ̀bíyan la'allakum akilun àwa la sọ alukurani kalẹ̀ lédè lárúbáwá kẹ́lì bá ronú jinlẹ̀ kórí yín lè bá a pé ẹ̀yin ọmọ èèyàn àwọn arab christian táwọn náà jẹ́ arab christian tẹ́ bá fún wọn ní kurani lẹ́nì kò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ fún wọn ní tẹ̀fsírì rẹ̀ kò ní ìdíkẹ́ fún wọn ní translation rẹ̀ wọ́n ti mọ ohun tí wọ́n ń kà wọ́n ti mọ̀ ohun tí wọ́n ń kà wọ́n ti mọ ohun tí wọ́n ń pè wọn ò ní di yorùbá translation wọn ò ní di english translation wọn ò ní di tafsir tí wọ́n bá ti gba mú tí wọ́n bá ń kà ipe inna anzalina o qur'anan arabiyya la'allakum taqilun dájúdájú àwa la sọ alukurani kalẹ̀ ní èdè larubawa suratu yusuf quran chapter number twelve verse number two kẹ́lẹ̀ bá a ṣe làákàyè kórí yín lè bá a pé kọ́gbọ́n yín lè bá a jiná kẹ́ mọ́ bá a gọ̀ kẹ́ mọ́ dọ́ọ̀lù láyé àwa la lédè larubawa bẹ́ẹ̀ àwọn arab christian tọ́já sí wípé báíbù wà lọ́wọ́ wọn christian náà làwọn náà ń ṣe ìgbàgbọ́ tẹ́ ẹ ní làwọn náà ní wọ́n sì gbà pé god òun náà ní allah. inú arabic bible ìtumọ̀ òun ò fún nítumọ̀ míì tó kọjá àwọn tí mò ń sọ yìí ẹ wá wò wọ́n dáhùn sọ pé limaza àtẹ̀dí òun ni sọ̀líhà laysa ahadun sọ̀líhà illa wahid wa allah ẹ tẹ́lẹ̀ wa huwa Allah wa Allah hey, la hawla wala quwwata tó dáhùn sọ pé that is God ọlọ́run nìkan ọlọ́run nìkan pé kò sọ́lọ̀ wọ́ọ̀dù gọ́ọ̀dù ń bẹ̀ yẹn kí ni mo fẹ́ ká gbọ́yé kí ló dé tí àwọn kírísítẹ́nì sẹ́ tí wọ́n fi kórìíra orúkọ Allah léyìí tó jẹ́ sí pé àwọn Arab kírísítẹ́nì náà Allah ní làwọn náà ń pè. la ilaha illallah ṣe rí àìmọ̀kan tí èèyàn bá fi ń lo sẹ̀mí ayé ah èèyàn ò sọnù gan ni o ah abájọ tó lọ́n sọ pé wà máa ń yú ṣírí kíbi ńlá fakọ́dí dọ́là dọ́là là inú sọ́tún nìsa kan chapter number four nìyẹn o ẹ lò láti fast number one sixteen ọlọ́run sọ ní one twenty kódà tó one twenty one gan. ẹ dirí وما yattakhidh شيطان waliya min دون الله khasira khusranan mubina. مبينا. sọ́ọ́lọ́ láì mọ iye ọ̀nà القرآن الكريم؟ quran al-Karim wọ́ọ̀dù Allah tá a wá ń sọ yẹn mọ̀ ìyá mi kò síyè méjì ń bẹ́ẹ̀ mo fi ọlọ́run ọba mi sẹ́rí àwọn Arab Christian pronunciation wọn fún God wọn náà ní Allah wọn náà ní Allah ṣùgbọ́n lè wà lọ́kàn wọn pé Allah yẹn o Jésù làwọn bá wí ibi tí wàásì ti wọlé nù ibi tásùn ibi tí àkíyèsí tiwa ó ti wọlé tọ̀wọ́n nù tàbí kí wọ́n pe Allah yẹn tán kí wọ́n sọ pé Allah o mẹ́ta lọ́kan ni ibi tí wàásì ti wọlé nù wàásì ó wọlé ń bẹ̀ yẹn pé ọlọ́run ọba ẹyọ kan ni báìbù sọ báyìí mọ́sì sọ báyìí lásìkò rẹ̀ daniel sọ báyìí àìsáyà sọ báyìí jésù náà sọ báyìí ìpè ọlọ́run ọba ìláhi wa ìláhukum wahid àtọ́lọ́run àtọ́lọ́run yín àti tèmi ẹyọ kan ṣoṣo ni wọ́n wọ́ọ̀dù Allah wọ́ọ̀dù Allah nínú èdè Jésù òun mọ̀ pé ella ao Elohim inú Arabic Bible translation tí wọ́n fún wọ́ọ̀dù Allah Allah náà ni tọ̀ bẹ́ẹ̀ náà ni kò sí ẹ̀rí kankan tó fi rinlẹ̀ yìí pé Arabu ni wọ́n fi kọ eh, manuscripts yìí eh, original text of the Bible kalẹ̀ kò sí. ẹ̀yin ọmọ ìyá mi ibi tí Ọlọ́run ti ṣàánú àwa nínú alukur'ani ọ̀pọ̀ gan o ọ̀pọ̀ gan o àwa gba orúkọ Allah yẹn látẹnu anabi muhammad àwọn sàábẹ wọn gbà lẹ́nu rẹ̀ nígbà táwọn sàábẹ gbà lẹ́nu rẹ̀ tán ó bọ́ sórí àwọn tàbíìn àwọn tó tẹ̀lé àwọn sàábà ó tún tẹ̀lé àwọn tàbíìn àwọn tàbíìn ó fi dérí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ó tún kó lọ́dọ̀ tiwọn ó tún bọ́ sọ́dọ̀ títí títí tó fi dọ́dún èmi àti títí tá yóò fi collapse. ẹ̀rí bá ń ṣe ń pọ̀ díẹ̀ sí ni. Allah ọlọ́run bọba àlekè ọlá òun ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́ọ̀dù Allah kódà inú gbogbo mọ́jẹ̀mú tọ́lọ́run mọ́ fún àwọn prófẹ́tì ẹ̀ orúkọ rẹ̀ ní mọ́ pọ̀ jù tá a bá rí original test àtàwọ́rọ́ lẹ́ni tá a fún Musa orúkọ Ọlọ́run náà lọ́pọ̀ jù mẹ́ èyí tọ́já sí pé wọ́n ti dá gbogbo ẹ̀ náà rú náà tí wọ́n pè ní Old Testament tí wọ́n pè ní eh, the first book of Moses uh, uh, Genesis Exodus leviticus numbers deuteronomy ìwé rẹ̀ márààrún yẹn tá a bá lọ wò dáadáa a máa rí i pé god god god god god god in the beginning god god níbẹ̀ yẹn fèlèbádìhì kọ̀lọ́kọ̀lọ́ Allah ló wà ńbẹ̀ inú arabic bible látẹnu jésù gẹ́gẹ́ là ń tún wà sọ yìí àwòrán jésù tí wọ́n translate sí arabic text wọ́ọ̀dù Allah náà wọ́n lò mẹ́ limata tẹ̀díhùnì sọ́ọ́líhá laysa ahadun sọ́ọ̀lẹ̀ àni illa wahidun wàhùwà Allah. gọ́ọ̀dù tí wọ́n lò nínú Mark àbí nínú Luke chapter number eighteen verse number nineteen yìí Allah ni wọ́n translate ẹ̀ sí nínú Arabic text of the Bible nínú translation Arabic àwa mùsùlùmí èdè lágbára ni lásán sọ. So tàbá wàá pè wọ́ọ̀dù Allah wọn à ń kó yín nira sí àwọn kírísítẹ́nì ẹgbẹ́ yín náà tí wọ́n jẹ́ kírísítẹ́n nínú arábíkì yẹn ń sìn wọ́ọ̀dù Allah yẹn náà ń sìn bẹ́ẹ̀ sì ń ṣépè fáwọn mùsùlùmí yẹn ẹ mọ̀ ṣépè fáwọn náà ni ha wàlẹ́ òdu ọmọ dá o kò dá kéèyàn mọ̀ nímọ̀ rárá torí pé sẹ́ẹ̀rì téèyàn bá nímọ̀ jojoojúmọ́ lèèyàn mọ̀ síra rẹ̀ wàlẹ́ téèyàn bá nímọ̀ ọ̀kan kó àwọn tafasiri alukurani ibn Kathir <laughs> English translation tán translate ẹ̀ sí thirty two volumes ó sì kó jáde ó ní ẹ wo kúránì ẹyọ kan ní o ṣùgbọ́n ẹ wo iye fọ́lọ́mùsì tó ní ẹ wo iye ohun tí wọ́n fi tu ó tún gbọ́ <laughs> ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yìí wọ́n tún fọlọ́run bá mi ṣẹ̀rí ìdí mẹ́rin péré ní tefsir ọmọ Kathir lọ bí gbogbo àwọn olùmọ̀ bí ah, ah, mo níwọ̀n nímọ̀ ní tó kó tíra àjọ sẹ́yìn báyìí òpè lásán ẹ̀ẹ́kẹ́ ń fowó rà àjọ <laughs> ẹ̀ẹ́ká ẹ̀ mọ ohun tí ń wí ẹ̀ẹ́kẹ́ ń kojọ ẹ̀ẹ́kẹ́ rò pé kẹ̀kẹ́ gbé kẹ́ fi hàn ayé ni ó ṣe stọ́dì rẹ̀ ni tó bá ṣe stọ́dì rẹ̀ tán ó wá yọ gbogbo àwọn cotisans tó fẹ́ yọ báwa ṣe wà yìí àwọn dédé mú ọ̀rọ̀ kan nínú bíbélì pé akẹ́mọ́rọ̀ báyìí á ti ka láti ibi tí ń bọ̀ àti ibi tó fi délẹ̀ láfi wípé àti ibi tí ń ọlọ́run ká mùsùlùmí gan wàláì a ti rí inú ọ̀rọ̀ a ti rọ̀tún náà tẹ́ bá ní àmì ah, tẹ́ ka yẹn àárín lẹ́ ka ẹ̀ka látòkè ọyẹ ẹ̀ka látòkè yẹn kẹ́ ka délẹ̀ nígbà tẹ́ fi ka délẹ̀ gan tán ẹ ti rí pọ̀rọ̀ tí òtún bá la ká ìmọ̀ gan náà lẹ́ tún sọ ń bẹ́. àwọn lè kọ́ tẹ̀síìrì tí wọ́n ṣe English translation tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí lọ́dún wo tí etí bá ló ti pọ́dún márùn-ún translation tó ń kó káàkiri yẹn bá ló ti pọ́dún márùn-ún sọ́dún kí n sáfún ẹ jẹ́ kí n fún bí eight years back ọmọ kẹsì tẹfsiri ọmọ kẹsì gẹ́gẹ́ mẹ́rin ni fáfalùm sì ni ìdí mẹ́rin ẹni tó bá dẹ̀ mọ̀ lárúbáwá kà ẹni tó bá gbéde lárúbáwá tó bá ń ka arabic test tá a fà fi kọ tírà rẹ̀ kalẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ọmọ àmọ́ yìí pé translation tí wọ́n ṣe yẹn gan oríṣiríṣi nǹkan ni wọ́n tún kọ síbẹ̀ tí wọ́n tún yọ náà gbáǹkọ́ bí ọ̀rọ̀ so bàbá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ já ṣèwádìí ọ̀rọ̀ dáadáa àwọn àwọn arab christian wọ́ọ̀dù god òun náà ní allah lọ́dọ̀ tiwọn òun tún rè lẹ́nu ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí jésù náà sọ yìí ẹ jẹ́ kí n tún mẹ́rin mi wá fún wa ẹ jẹ́ ká lọ wo gbogbo àwọn ọ̀rọ̀ yàtọ̀ àwọn ọ̀rọ̀ ẹnu jésù ni o ẹ máa gbọ́ o jésù ni wọ́n ló ń sọ̀rọ̀ níbí báyìí o ẹ̀rí pọ́n kọ́ ní red letter red letter ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún mo fẹ́ mú wáyìí wọ́n ní kánẹ̀fì màdínẹ́tẹ̀lẹ̀kọ́dé láyà káfù lọ́hà Wala yahabu ìsáná ẹ ti rí ó ní saying there was in a city a church with fear not God neither regarded man allah akbar wọ́n ní jésù ń sọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yìí pé ìlú kan ń bẹ adájọ́ kan ń bẹ nínú ìlú yẹn láyà káfùlà ẹ tiri ibi tí mo lọ gangan nìyẹn láyà káfùlà ló wà nínú arabic bible láyà káfùlà ẹ láyà káfùlà kò bẹ̀rù Allah kò páyọ̀ ọlọ́run ẹ ti rí which fear not God tí kò bẹ̀rù ọlọ́run wọ́ọ̀dù God níbí báyìí nínú Luke chapter number eighteen verse number two yìí o Allah ni nínú èdè lárúbáwá nínú Arabic Bible ló jẹ́ kí n mú wá sójú screen yín kẹ́ ẹ mọ́ rí gbogbo ẹ̀yin Christian apology tẹ́lẹ̀ ń gbọ́ lárúbáwá láyé torí wọn mẹ́bí mustachirikun wọ́n ti rán náà lọ́lé ẹ̀kọ́ wọ́n ti ní ẹ ti lọ kọ́ kùránì àbí ọyẹ jáde ìwádìí pọ́ǹkì gbogbo nǹkan tí mò ń sọ yìí kúlẹ̀ àtòbòrò ànákùn nǹkan tó sọ ọ̀dìkì ẹ mẹ́rin yín wá lórí àwọn nǹkan tí ń sọ ètò wáyé pé olódodo lẹ́yìn náà suratu bakara chapter two verse one and eleven. kánà fi madinatil qadi la yakhafu Allaha wala yahabu insana. There was in a city a church which feared not God, neither regarded man kò ẹ olùdájọ́ kẹ́ ń bẹ nínú ìlú kan tọ́já sí pé làyà káfù lọ́ha kò tẹ̀ bẹ̀rù Allah wàlà yahabu insana bẹ́ẹ̀ dẹ̀ ni kò kódà kò nípa èèyàn kankan tó túmọ̀ sí pé ó lágídí ọkàn dẹ́rẹ́ pé kò bẹ̀rù anybody wọn tó bá fẹ́ ṣe ni ó ṣe. nígbà tí Jésù ń sọ ọ̀rọ̀ yìí wọ́ọ̀dù ẹ̀là Elohim iná ẹ̀ ló lò tí wọ́n translate sí God lédè òyìnbó tí wọ́n translate sí Ọlọ́run ní Yorùbá Bible tó wá translate ẹ̀ sí Allah nínú èdè Lárúbáwá ẹ eh, wo nínú èdè Lárúbáwá wọ́n translate ẹ̀ sí Allah nígbà tí Jésù òun ó pè òun pè ní Ella nínú Hebrew text or Elohim ẹ̀yin ọmọ ìyá mi ìgbà tí wọ́n translate ìsédé òyìnbó wọ́n translate ẹ̀ sí God nínú èdè Greek wọ́n pè ní otios nínú Arabic Bible wọ́n pè ní Allah ẹ wá wò tó wá sọ o nínú Luke chapter eighteen verse number two yìí tó dáhùn sọ pé láyà káfù lọ́hà mo fẹ́ kẹ́ ẹ lè bá mi wo inú sọ́ọ̀tù mahida Quran chapter number five ẹ lọ láti verse number twenty seven all the way to thirty ǹgbà tó lóun sọ̀tàn kábílà àti abílà abílà wà ń sọ fún kábílà tí sẹ̀gbọ́n rẹ̀ pé inni akhafullah inni akhafullah èmi ń bẹ̀rù Allah <laughs> èmi ń bẹ̀rù Allah sẹ́rí ṣe mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní káládì ọkàn nípa Allah ọ̀tọ̀ọ̀tọ̀ ní ká mọ̀ pé wọ́ọ̀dù tí wọ́n fi ń pe Allah ohun tí wọ́n fi ń pọ̀ lọ́wọ́ náà rèé ṣùgbọ́n tọ̀ọ̀tọ̀ ní ká ní àdìọ́kàn nípa rẹ̀ àdìọ́kàn tiwa nípa Ọlọ́run ni pé àásọ ni gẹ́gẹ́ bó ṣe sọ nù sọ́tùlì clark round chapter number one and twelve verse number one to four pé kúl huwa allahu ahad sọ pé àsùrọ̀ lọ́wọ́ ọba allahu sọmadẹ allah ni gbogbo nǹkan pápátá mọ́ ronú kan tí sì mọ́ kó bùkátà lórí ibà tí ó sì gbọ́ gbogbo ẹ̀ fún wọn lam yalid wa lam yu'lad kò bímọ ẹnìkan ò sì bí wa lam yakun lahu kufuwan ahad bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó jọ so definition ọlọ́run ọba nínú Islam òun náà ni pé kò sí nǹkan kan tọ́jọ́ àṣọ ni kò níwájú kò sì ní lẹ́yìn òun ní sì ń ṣètò gbogbo nǹkan gẹ́gẹ́ bó tún ṣe sọ́nù suratu Mariam Quran nineteen verse number sixty five ẹ ti rí tóní rọ́bù samawati wàlà àrídìn wà máa ń bá iná wọ́n fa àbídìn wà sábẹ́lẹ̀ ibadat alitalamula ó sẹ́míya ọlọ́run ní pé olúwa òun ní ẹ̀ Allah tó ní sánmà àti ilẹ̀ òun ló lọ́run òun ló nílẹ̀ lónìí ohun tí ń bẹ wà máa ń bá iná wọ́n àti ohun tí ń bẹ láàrin àfonífojì sánmà sílẹ̀ allah akbar fa abuduhu ẹ máa jọ́sìn fún un wà sàbẹ̀lẹ̀ ibarat ẹ wá ní sùúrù ẹ ní faradà ẹ sì máa ṣe jọ́sìn yẹn tẹ̀léra wọn nígbà tẹ́ ń bá ń ṣe o àlètà o sẹ́mìíra abẹ́ tí wọ́n tún ń pè ní Allah lẹ́yìn rẹ̀ ni. ẹ gbọ́ àìmọye nínú bíbélì tó náà sọ pé ògo mi lèyí èmi ò ní fi fún èrè èmi ò ní fi fún kinní kan inú Deuteronomy chapter number five verse number seven all the way to nine uh, Exodus chapter number twenty verse number five and six verse number two to five. ọ̀pọ̀lọ́gbà gomile lẹ́yìn Isaiah chapter number forty five verse number six Aisha chapter number forty three verse number ten all the way to eleven. ẹ ti rí so aláàyẹn alẹ́ ọkàn ibi àdìí ọkàn tá a níyẹn gangan ni wàásù ti wọlé. ṣùgbọ́n pronunciation pé ọlọ́run ó wá látara God tí wọ́n translate ẹ̀ sí lédè yorùbá inú arabic bible àbí inú english version of the bible tó tábà wà lọ wọ arabic text wọ́n translate òun náà ni lọ sí arabic ẹ dákun kí ni wọ́n lò allah àwa mùsùlùmí nìsín ẹ̀sìn mọ̀ pé lárúbáwá náà lèdè tá à ń sọ èdè tọ́lọ́hún sì fi sọ kúránì kalẹ̀ ni àyàn ah, ọmọ ìyá mi ẹ mọ́ gbàgbé láti pàdé mi ní alẹ́ ọjọ́ yaumali jumaat and sabt ìyẹn tí í ṣe ọ̀túnla àti ọjọ́ mẹ́rin insha allah pẹ̀lú ògo títọ́ lọ́hùn lórí àkọlé ọ̀rọ̀ wa tí a pè ní muhammad the miracles of prophet muhammad sallallahu alayhi wa alayhi wa sallam à ń bẹ̀ láti tú pẹ́rẹ́pẹ́rẹ́ bó tilẹ̀ já sí pé àfìgbà kan mọ̀ mọ́ sọ náà tẹ́lẹ̀ wọ́ọ̀dù Allah ẹ má gbàgbé wọn tí Jésù náà fi ń pè Ọlọ́run nígbà wà láyé ṣùgbọ́n ìbéèrè mi ni pé kí ló dé tẹ̀yin kírísẹ́nì fi kórìíra wọ́ọ̀dù Allah kí ló dé <laughs> àwọn kírísítẹ́nì ẹgbẹ́ yín tí wọ́n ń bẹ nínú tí wọ́n jẹ́ Arab tẹ́pílábáwá ni wọ́n ń sọ Allah ni wọ́n ṣe kí ni wọ́n lè ládìí ọkàn ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n wọ́ọ̀dù Allah yẹn wọn ò ríbi kankan yà á sí òun ní láti tún mú wá nínú àwọn fásán bíbélì wọn yìí níparí ẹjá lọ wo ìwé Luke chapter eighteen verse twenty-seven àtúnfẹ́ wo gọ́ọ̀dù ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ní fàkọ́ọ̀là e, jésù náà wọ́n ló sọ̀rọ̀ láàrin ó ní géèrú lè mọ̀sítátọ̀ ẹ̀yìn ẹ̀yìn dà náà sí mọ̀sítátọ̀ ẹ̀yìn dà Allah Allah akbar ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ní agbára gan ni o fún gbogbo ẹ̀yin kírísítẹ́nì pátápátá wà lọ́ọ́ yẹ ká ronú sí ohun tó sọ yìí. wọ́n ní and he said ìyẹn Jesus Christ ó ní the things which are impossible with men are possible with God. Allah Akbar the things which are impossible with men nǹkan tó jásí pé kò ṣeé ṣe fún ọmọ ènìyàn are possible with God ó rọrùn fọlọ́run láti ṣe é pọ̀ god ń bí báyìí allah ni wọ́n translate ẹ̀ sí inú arabic fashion of the bible ẹ dákun ẹ gbogbo ẹ̀yin christian apology tẹ wà lórí media mò ń fi àárín yín challenge yín ni o ẹ wá arabic fashion of the bible ẹ pé èmi usas miftadin muritado arikeu sọlá sí debate ẹ pè mí sí debate so ìyìn tún fẹ́ ọ̀tọ́ yá sí pé ọba tẹ̀ tún ní knowledge ẹ̀ gan wọ́n tó bá ní knowledge ẹ̀ ni kò jáde kó sọ ẹ fẹ́ nìkan lọ́rọ̀ sọ gbogbo yín náà lẹ́ẹ̀jókòó àánú sì wà ń bẹ̀ ṣe ìpọ́nlọ́n ti sọ pé ta'alaw ila kalimati sawa'i baynana wa baynakum àwọn kírísítẹ́nì ẹgbẹ́ yín gangan sẹ́ wọ́ọ̀dù Allah òun ló wà nínú gbogbo fashion torí mọ́kànlá ni fashion Arabic fashion of the Bible gbogbo fashion tó wà nínú Arabic text tó jẹ́ ti christian láàrin àwùjọ wọn mọ́kànlá ni hàn pé tààrin pé english fashion wọn tẹ wọn tẹ fẹ́ mọ̀ sí kà mọ́ báyìí nísìn revision pọ̀ kò sí revision ni wọ́n sọ pé revise standard fashion revise ah <laughs> ta ni ó jókòó láti revise word Allah ọ̀rọ̀ Ọlọ́run tó tún àmọ́ condemn ọ̀kan revise so ẹ dákun ẹni tó bá ní knowledge arabic text nínú yín ẹ ra arabic fashion of the bible bóyá tá a bá gbé tọ̀dọ̀ tiwa wá ẹ lè mọ́ gbà kọ́ dàbí ti yí nítorí mo ti rí pásítọ̀ tó sọ fún mi rí pé èmi ni mo tẹ kúránì wàláì gun stage wa bá mi lé mi mọ tẹ́ àbí ó mọ tẹ́ bíbélì yìí nígbà tá a ka àwọn kankan jáde fún ẹ wá gbọ́ gbàǹkọ́ gbìyànjú tí jésù sọ ń bí ó ní lè mọ̀ stẹ́tà náà ohun tí ọmọ ẹ̀dá ènìyàn ò ní ìkápá rẹ̀ tí ò lè ṣeé ṣe fún o mustata'un inda Allah ẹ ti rí mustata'un inda Allah gbogbo ẹ̀ ní ṣíṣe fọlọ́wọ́n ọba ọba àlékè ọlá ẹ wo God ni wọ́n translate ẹ̀ sí nínú èdè òyìnbó ẹ dákun ẹ̀yin Christian kí ló àdè tẹ kúrìnra wọ́ọ̀dù Allah Jésù ló sì sọ àwọn ọ̀rọ̀ yìí <laughs> Luke chapter number eighteen verse number twenty-seven Jésù ló sọ̀rọ̀ ńbẹ̀ Luke chapter number eighteen verse number two Jésù ló sọ̀rọ̀ ńbẹ̀ Luke chapter number eighteen verse number eighteen all the way to nineteen Jésù ló sọ̀rọ̀ ńbẹ̀ tí wọ́n sì ń rí tó sì ń repeat wọ́ọ̀dù ella or Elohim tó ń translate sí God lédè òyìnbó wọ́n pè lọ́lọ́run nínú Yorùbá Bible ẹ̀yin lẹ́sàsẹ́ sáà mùsùlùmí lájọ́ kò tí yín ni inú Arabic fashion of the Bible Allah náà ni wọ́n lò mẹ́ ẹ dákun ẹ jẹ́ kójú àwọn èèyàn là ẹ jẹ́ kó yí wọn là ẹ má jà dọ́ọ̀lù ọpọlọ àwọn èèyàn abẹ́lẹ́ ọmọ sí ẹnìkọ̀ọ̀kan wa lọ́nà èyí tá a sọ yìí Ọlọ́run jẹ́ ó wúlò fún wa ọlọ́lá hawla wàlá quwwata illa billahil aliyyil azim gbogbo wọn tó níkórira wọ́ọ̀dù Allah ọ̀rọ̀ náà nìwọ náà gbọ́ yìí o mọ́ kórira ẹni ọ̀dà ẹ o kọ́ ọ mọ́ fún Allah kọ́ ọ mọ́ sọ̀sọ́kùsọ nípa Allah ẹni tó níwọ̀ nígbàgbọ́ sí náírà ló sì ń bú òkùnkùn ló sì wà nínú ọpọlọ rẹ̀ àìmọ̀kan òkùnkùn àìmọ̀kan ló wà nínú agbárí rẹ̀ ló fi ń wí bẹ́ẹ̀ bíi nísìn kí n sọ yí pé nítorí tí àwọn gíríkì wọ́n ti pe gọ́ọ̀dù ní otios mo bá bẹ̀rẹ̀ sí ní bú otios mo ti ń bú Allah ẹ gbọ́ mi yé lédè lárúbáwá mo ti ń bú ọlọ́run lédè yorùbá tàbí kí n sọ yí pé nítorí tí àwọn kan wọ́n ti ń pè ní ella ella wọn ò mọ sọ pé Allah Allah Allah ẹ ìmọ̀ bú ẹlà àbí mo bú Elohim mo ti ń bú Allah nítorí pé èdè wọn báwọn ṣe ń pè é nìyẹn ṣùgbọ́n ohun tí ọlọ́run bọba àlékè ọlá fún ànẹ́bí rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ó ṣe dandan lórí gbogbo àgbáńlá ayé ni fún gbogbo olóríire ni o olóríire nìkan ni o èdè yìí sẹ́ ẹ gbọ́dọ̀ mọ fi sin èmi ọlọ́run ọba. bẹ́bí náà ló wà nínú Zephaniah chapter number three verse number nine lọ́dọ̀ tí yẹn náà pé gbogbo èdè pátápátá yípo sí èdè ẹyọ kan káwọn yóò lè máa fi èdè kan ahọ́n kan ọkàn kan sin èmi ọlọ́run èdè wo ta ni wà ń lò láyé kò sí ìsìláàmù nìkan ni ọlọ́run dẹ̀ ti sọ yí pé gbogbo àwọn iṣẹ́ tó ti ṣáájú ànẹ́bì wá iṣẹ́ wọn ti stop látìgbà tí Muhammad dé iṣẹ́ ànẹ́bì ní ọmọ ọbẹ̀ títí táyé ò ní fi sí mọ́ ẹ fẹ́ o ẹ kọ́ o ẹ pariwo jù bẹ́ẹ̀ lọ o ìrànlọ́ lásán. níparí sọ̀rọ̀ mi mo rí kílípù kan ní online lánàá mo rá àáfàá kan ó wá ń sọ̀rọ̀ níbẹ̀ yìí pé ah ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń jẹ́ kí àwọn ẹlẹ́bọ kẹ́ péjì lágbájá ní tiktok bó ṣe ń sọ̀rọ̀ yakayaka sí Allah bó ṣe ń bú ànábì Muhammad bó ṣe ń ṣe kínní gbogbo ẹ̀yin àfáà ẹ sì dákẹ́ gbogbo ẹ̀yin àlùsùnnà ẹ̀ sì ń wò ẹ̀yin kínní ẹ̀ sì ń sọ ah ẹ wò ẹ dákun sẹ́ni gbogbo ẹ̀yin àfáà wa náà tẹ́ bá tún sọ̀rọ̀ ẹ dákun ẹ já mọ́ fi ẹ̀kọ́ àti adab mọ́ àlóhùn wo kọ́mẹ́tì ṣẹ̀ṣan ọ̀rọ̀ yẹn mo rí i pé mo táwọn yẹn tẹ̀ ń sọ ń bẹ́ àlàhàkùbà àwọn yẹn sọnù gan o ah! wàláyé àwọn yẹn sọnù wọ́n sọnù gan àìmọ̀kan ó sì sọ àwọn yẹn di òpè àìmọ̀kan wọ́n sọ àwọn yẹn di òpè o tẹ́kí oúnjẹ tí ó yẹ kí wọ́n fi sẹ́nu gan wọ́n tún fi sẹ́nu ẹ gbọ́ mi yé irú yín sìn mídíà lọ́sẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé àwọn kèfèrí wọ́n ń bú Allah mídíà lọ́sẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ wọn ò dákẹ́ ẹ̀ ṣé wádìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́n bá wọn bẹ́ ẹ lẹ́kọ̀ọ́ Islam wàláì mi ò sọ́rí àti sọ́ ọlọ́run ló ti sọ́ o ọlọ́run níbi tí wọ́n máa ń ti ń bú ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ẹ má bá kópa torí bú ọba ṣẹlẹ̀ yóò jọ ṣẹlẹ̀ sí gbogbo yín ni but wọ́n ti monetize page wọn mọ iye tí wọ́n ń rí bẹ́ẹ̀ náà bẹ́bí òsì náà lọ́fà òsì ẹ̀ hàn pé tí òsì bá pọ̀ fún yàn ọmọ nísìsiyìí tó ń bá ń ṣe so tó bá rí viewers tó ń wọ thousand tó ń wọ two k tó ń wọ four k tó ń wọ five k ẹ̀ mọ̀ ìyá mi mo fọlọ́wọ́n bá mi sẹ́rí ọmọ yìí tó gbà ń bẹ́ tàwọn náà dẹ̀ ti mọ̀ pé táwọn bá sọ̀rọ̀ tó bá làákàyè mu àwọn onírèèyàn tí ó wò prógámù mo ń ṣe nísìnyí mélòó ni àwọn viewers tí wọ́n wò wá mélòó but alhamdulilayi suma alhamdulilayi béèyàn púpọ̀ bá wọ̀ mí náà tẹ́lẹ̀ tí wọ́n bá sọ̀sọ́ kú sọ fún èèyàn púpọ̀ ọba dàrí kí á mọ̀ ń rojọ́ lórí wọn torí pé kùnlùkùn rọ́ í wà kùnlùkùn mọ̀ sí ìlú à ń rọ ìyá tì. gbogbo ńlá dáná jẹ kálukú láti bí léèrè bí ọ darí àwọn ẹni tá a kó sí lábẹ́ ń tọ́ sọ jáde fáwọn èèyàn tó ẹjọ́ mi ò ní pọ̀ tí fíwáàsì bá pọ̀ tí wọ́n bá lọ sọ̀sọ́ kú sọ fún wọn torí pé kéèyàn ó lè pọ̀ ọ̀rẹ́ tí ọjọ́ tí ẹnu tí ọdẹnu yẹ̀pẹ̀ tútù ọjọ́ tí wọ́n pè ọ́ tó ò ní lè dáhùn mọ́ ọjọ́ tí wọ́n gbé fóònù kalẹ̀ tó nílè fi ṣe live program ha ẹ̀yin ọmọ ìyá mi ọjọ́ yìí mò ń bọ̀ inú sọ́ọ̀tù sara Quran chapter number seventeen verse number thirty six inna samuel wàlú basọ́rọ̀ wàlú fuhad kúlù ọ̀la ìkẹkẹ́ ní anihuma sewula àtẹ̀tí yín àtọ́jú yín àtọkàn yín gbogbo ohun tẹ̀ fi sọ pátápátá ọlọ́run gbogbo ẹ̀ lábẹ́rẹ́ lọ́wọ́ yín. so ẹ̀yin ọmọ ìyá mi ẹ máa wò pé bí wọ́n ṣe ń bú ọlọ́run bí wọ́n ṣe ń ṣe kinní wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn ò dẹ̀ lè stop ẹ̀ ṣùgbọ́n láà pé méjì àgbéwá ló jẹ́ mọ́ rí kódà tó wáyé pé àwọn radio broadcast stations, satellite broadcast stations wọ́n àláwò pé kí èèyàn máa bu ẹ̀sìn míì nínú lórí rédíò wọn bí wọ́n sì mọ bú wa náà nù. bí wọ́n sì kò sí olùmọ̀ kan tí ó pé òun bú ẹlẹ́bọ ṣé bàbá rẹ̀ ló bú àbíyá rẹ̀ náà wọ́n gbà tá a bá sọ fún yín pé Ògún tẹ̀ ń bọ èèyàn bí ẹgbẹ́ yín ni yọkàn wọn la ṣàwa ní sọ. ṣé ìbúnú èèyàn bí ẹgbẹ́ wa lògún èèyàn bí ẹgbẹ́ wa ní Ṣàngó Ọya èèyàn ni wọn ò lẹ́tọ̀ọ́ gbogbo ohun yóò tún lé e ní lágbára wọn kẹ̀ ní yàmọ̀ fún lásán àwọn dàmọ́ àwọn dàmọ́ àwọn tó tún jù wọn lọ tí wọ́n ti láyé tà àtẹ ìgbórúkọ wọn rí táwọn náà dẹ̀ giant bẹ́yìn àwọn dàmọ́ àwọn nàmúrúdù dà kárúnà dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so abẹ́ lọ́n kọ́ mọ́ sọ wá nù so gbogbo àwa tá a rí ọ̀rọ̀ wọn sí pé ẹ wọ ẹ̀yin afọwọ́rẹ́ àlùsù náà kìnnìkan wọ́n ṣe àlùsù náà ni ṣé wọ́n tẹ̀lé sùn náà ni ṣé wọ́n tọ̀ bá tẹ̀lé sùn náà nẹ́bí ajá sí pé wéṣì táìmù ara rẹ̀ nínú ilé ayé nìyẹn o ṣe Islam torí báwo ló ti fẹ́ gbádùn Islam báwo ló ti fẹ́ gbádùn rẹ̀ gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ àlùsù náà so abẹ́ kọ́mọ̀sí wa lẹ́ni tí ó yapa sunna nẹ́bì sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo wọn bá tá a bá sì ṣe náà kọ́lọ́n kó gba lẹ́sìn fún wa subhanakallahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.